بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد mo kí wa káàbọ̀ sí abala kejì ìjókòó wa ní alẹ́ òní mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV mo sì kí wa káàbọ̀ sí ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ẹni tó ń forí rọ ó ń forí rọ ẹni tó ń farigá ó ń farigá kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa. ọ̀rọ̀ ìfẹ́ ní alẹ́ òní tí í ṣe alẹ́ Tuesday ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún jùmọ́dá àlìwúlá ọdún 1443 ọ̀rọ̀ ìfẹ́ episode 114 pẹ̀lú àkọlé ìṣe ọkùnrin ìṣe ọkùnrin. mi ò fẹ́ rólé sí apá kan dápá kan sí. nínú episode one one three mo pe àkọlé rẹ̀ ní ète orogún. tàbí ète obìnrin. ní ti episode one one four mo pè ní ìṣe ọkùnrin. ìbéèrè náà ló bí o bí ń sì ṣe máa bá wọn fún wọn ní nọ́mbà nìyẹn ìṣe ọkùnrin one tàbá tó ti rí ìṣe wọn míì á tún pè ní ìṣe ọkùnrin two tàbá tún rí ìṣe míì á tún pè ní ìṣe ọkùnrin three lẹ́ẹ̀fì mọye ìṣe tí ń bẹ lára àwọn ọkùnrin bẹ́ẹ̀ náà ni ètè obìnrin náà ètè obìnrin one àti ṣẹ̀yìn lọ ètè obìnrin two etí obìnrin three so àwọn àwẹ̀ ta ló máa score jùlọ nínú ọkùnrin àti obìnrin. oníbèrè béèrè wípé baálé àwọn tó bá ti lọ síbi iṣẹ́ wọn kì í tiẹ̀ pe àwọn wò pé báwo ni o báwo làwọn ọmọ o sáwọn ọmọ sì ti léèwé dé àbí wọn ò tí ì dé ṣé ẹ ti jẹun àbẹ́ ẹ tí ì jẹun pàápàá jùlọ ní ibi tó jẹ́ pé ọkọ ti ó ti pín ọjọ́ fún àwọn ìyàwó rẹ̀ tí wọ́n sì ń gbé ní ààyè ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ń gbé ní ààyè ọ̀tọ̀ọ̀tọ̀. bóyá ọjọ́ méjì méjì lóorun tó máa kan ẹnìkọ̀ọ̀kan wọn baálé wọn kọ̀mọ̀ ní béèrè pé báwo ni o ṣe ti jí ṣe ti kí ṣubú yìí ṣé o ti ń dáná oúnjẹ fáwọn ọmọ rẹ tí yàwó kan bá wá sọ pé àáfà ẹ̀yin etí ẹ̀ pé èèyàn tẹ́ ẹ bá ti jáde lọ síbi iṣẹ́ àfi tá a bá pè yín ẹ máa pe àwa náà káti ẹ̀ lè máa fíìlì wípé ẹ̀mí wa ń bẹ lára yín wọ́n ní àfọwà sọ pé ọgbọ́n ti ń sọ kí n máa pè yín sébi tí mo ti ń jálaba káàkiri tí mo ti ń wọlẹ̀ káàkiri ibi mo ti ń kan gi tí mo ti ń kan èso mọ́gi ní ètù wá rántí pé ìwọ ń bẹ nílé à mò ń dáàmú lórí ntẹ́ jẹ ntẹ́ mu ètù wá máa fi orí ro pé ẹjẹ́ ń pè yín wò ẹ̀yin ni ẹ máa pè mí o ẹ̀yin ni kẹ́ ẹ máa pè mí mi ò lè wà lẹ́nu iṣẹ́ kí n tún máa pè yín o mi ò lè wà lẹ́nu iṣẹ́ kí n tún máa pè yín àmọ́ tẹ́yìn bá ti fíìlì mi ẹ̀yin ẹ pè mí tẹ́ bá tún wá pè mí tí n bá ráàyè gbé ní o torí pé ẹ lè pè mí bọ́ sí àsìkò tí mò ń dá kọ́sọ́mà lóhùn kí n sì dá kọ́sọ́mà lóhùn kí owó wọlé lẹ́ẹ̀fi rí nǹkan jẹ ń gbọ́dọ̀ wá tún wá máa bá yín sọ̀rọ̀ lásìkò tó yẹ kí n dá kọ́sọ́mà lóhùn kí kọ́sọ́mà tún wá bínú lọ mọ́ mi lọ́wọ́. ìyàwó wa ní ẹ̀wà gbà mí ni ṣé àwa nìkan ni adáràn ká máa pè yín ṣé ara àmì ìfẹ́ nìyẹn ẹ̀yin ò lè pè wá ojú wo ni ẹ̀sìn fi wo kéèsì yìí ìyàwó ló yẹ kó máa pe ọkọ ni tàbí ọkọ ló yẹ kó máa pe ìyàwó tàbí àwọn méjèèjì ló yẹ kán jọ máa pera wọn ní àsìkò tí ọkọ wà lẹ́nu iṣẹ́ èyí ni a fẹ́ fọ èsì rẹ̀ insha àkọlé tí mo fún béèrè yìí ni ìṣí ọkùnrin ẹ mọ ìṣí àwọn ọkùnrin ni nígbà tí obìnrin bá wà lójú ọ̀nà tí ò tí ì wọlé lẹ́nu iṣẹ́ náà ni ó wà tí ó ti máa pè é ní wákàtí sí wákàtí. Si wákàtí kí ló ń ṣe lọ́wọ́ ṣó o ti jẹun ọlọ́fẹ́ wẹ̀ ṣó o ti wẹ̀ obìnrin tó bá wà lójú ọ̀nà onímọ̀ gun ọkùnrin gàlégàlè tẹ́ ẹ bá ti wọlé tán kò sí gàlégàlè mọ́ ọwọ́ ti bà yín ẹ ti wọlé àti rí ibi tó já sí pé ẹ ti wọlé àmọ́ lásìkò tẹ́ ẹ lójú ọ̀nà lọ́wọ́ lẹ́nu iṣẹ́ náà ni a ti máa pè yín kò níyàn nú àjiyàn rẹ̀ ẹ̀yin ni kẹ́ ẹ lọ ọmọ ìṣe ọkùnrin ẹ̀yin ni kẹ́ ẹ lọ ọmọ ìṣe ọkùnrin wípé ní àsìkò tí ẹ wà lójú ọ̀nà ìṣe nìfẹ́ yín máa ń gùn wá gàlègàlè àmọ́ tẹ́ ẹ bá ti wọlé tán kódà a máa lágbára débi pé tẹ́ ẹ bá pè tá a bá ti wojú sẹ́ẹ̀tì ìyá alágbájá ni kí ló tún ń pè mí sí nìsín ẹ kí ló ń pè mí sí nìsín obìnrin yìí òyì ọ̀fẹ́ mọ̀ yọmí lẹ́nu o ẹ̀ẹ̀kan tó bá rọ́jú gbé kọ́ọ̀lù ẹ̀ báyìí kí ló dé. ẹ́ kí ló fẹ́ sọ sọ̀rọ̀ náà kí ló fẹ́ sọ ṣọ́ọ̀bọ̀ pé mo ń ṣe lọ́wọ́ ni ilé ni mo sá ń bọ̀ <laughs> gbogbo tí ń wíhun kò lè sọ bẹ́ẹ̀ lásìkò tóbìnrin yẹn wà lójú ọ̀nà kò tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ ohun ẹ̀lẹ̀ ló fi máa bá sọ̀rọ̀ báwo wá ni ṣọ́ọ̀bà gbé àwọn ọ̀rọ̀ àwọn òkú ọ̀rọ̀ ní ọmọ wúlẹ̀ lásìkò tí ń bẹ lójú ọ̀nà iṣẹ́ ọkùnrin ni o kìí ṣe ète iṣẹ́ ọkùnrin ni ẹ̀sìn òpin yẹn léte fún wa àmọ́ ó pè ní àlàádà ọkùnrin àlàádà iṣẹ́ ọkùnrin ni tẹ́ bá kó ọkùnrin ọgọ́rùn-ún jọ ninety five percent wọn bí wọ́n ṣe ṣe nù including myself tí mò ń bọ́ sọ̀rọ̀ yìí kò yọ mí lẹ̀ bí mo ṣe ń ṣe lẹ́sọ̀ lọ́wọ́ ní ìsìnkí kan ní wọ́n wá pè mí ní mo wò pé sóò síríọ̀sù sà sọ́ọ̀mọ̀ pé mo ń ṣe lẹ́sọ̀ lọ́wọ́ ni wíwẹ́rà sọ́ba gá sí wípé ń bẹ lójú ọ̀nà ni ah màá wò pé ah ìfẹ́ mi ló ń pè mí yìí o ẹ̀lò ẹ̀lò mò ń ṣe prógámù lọ́wọ́ màá pè é padà màá pè é padà <laughs> ayé ọkùnrin àti kẹ́ ẹ lọ mọ̀ yẹn bẹ́ẹ̀ kẹ́ ẹ lọ mọ̀ bẹ́ẹ̀ ni o ẹ̀yin ni ẹ máa pè wá tẹ́ ẹ bá ti wọlé àwa ti pè yín ṣáájú kẹ́ ẹ tó wọlé ẹ̀yin ló tẹ́ ẹ máa pè wá tẹ́ ẹ bá ti wọlé. torí bò ó pe ọkọ rẹ lómi ó pè ó so ti yí ọ so ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ pè wá àdáràn tá a bá pè yín àṣẹ ọlọ́run tá a bá pè yín nígbà tá a wà lẹ́nu iṣẹ́ a ti mọ̀ pé ọwọ́ ti bà ná ẹ ti wọnú ilé. ọ̀rọ̀ ti ọ̀rọ̀ ti di tẹ̀ jẹ́jẹ́ ẹ̀yin lẹ́wà máa pè wá kọ́kàn wá lè bá a máa lọ sọ́dọ̀ yín pípè tẹ́sì máa pè yẹn náà kò ní jẹ́ pẹ̀lú àṣejù kò ní jẹ́ pẹ̀lú àṣejù kò sì ní jẹ́ ní àsìkò tẹ́ ẹ ti mọ̀ wípé á ọkùnrin yìí pẹ̀lú tẹ́ ẹ mọ̀ nípa rẹ̀ kò lè ráàyè gbé kọ́ọ̀lù yín ẹ̀yin lè mọ̀ pè wá o òdodo ọ̀rọ̀ nìyẹn o ìṣe gbogbo ọkùnrin ni o ìgbà tẹ́ ẹ bá wà lójú ọ̀nà nìfẹ́ máa ń gun ọkùnrin gàlègàlè. Gale tí ó máa pè ọ́ tí ó máa sẹ́ni mẹ́sẹ̀gì sí ọ lásìkò yẹn ló yẹ kí wọn náà ti san padà bọ ẹ ní san padà á pè pè pè pè pè ẹ ní gbé á sẹ́ni mẹ́sẹ̀gì ẹ ní dáhùn á mọ̀ wò pé òkè okú fẹ́ wọlé ná o ti á wọlé báyìí o ti wọlé you are welcome o ti wọlé wọlé kùtọ́ mọ̀ pé ìwọ ló fẹ́ kó gbàgbé rẹ ìwọ ló mọ̀ pè é. ṣùgbọ́n ẹ̀yin ọkùnrin ẹ̀yin náà ẹ máa bójú wẹ̀yìn wò ọkàn jẹ́ sí pé ṣe ra àwọn obìnrin àwọn tó ní pọ́blẹ́mù míì tó jẹ́ pé omi inú wọn tọkọ ẹ̀gán bá pè é yóò lòún gbé fóònù sí sáílẹ́ǹtì ó lè ní nígbà náà òun àtẹ́ǹdì sọmọ lọ́wọ́ ó lè ní nígbà náà òun wẹ̀ lọ́wọ́ ó lè nígbà náà òun dáná lọ́wọ́ àwáwí ti pọ̀jù fún wọn ni wàá máa mú ọkùnrin wò pé à ẹnu ṣẹ́gun ni mo wà tí mo ti ń pè ọ́ mi ò wulẹ̀ ráàyè ọ̀dà kò burú tọ́ ẹ pé wọ́n lọ bá nídìí mi tọ́ fẹ́ gbọ́n mi wò máa pè mí tí n bá ti rí kọ́ọ̀lù ẹ ẹ máa gbé e sòkẹ́yìn obìnrin máa kà kún ẹ̀ṣẹ̀ ẹ má kà kún ọ̀ràn tí àwọn ọkọ yín ò bá máa pè yín lásìkò tẹ́ ń wà lẹ́nu iṣẹ́ ẹ̀yin ni kẹ́ ẹ máa pè wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan kẹ́ mọ́jì ó pọ̀ jù. ẹ má jẹ́ kí yóò já a ṣé ẹ ti gbọ́ ẹ má jẹ́ kí yóò já a kẹ́ ẹ máa pè wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan àmọ́ tó bá wá dúndò wípé tẹ́yìn náà bá ti lè máa pè mí èmi náà ò ní pè yín ọ ò lè rí nǹkan mú bọ̀ ọbẹ̀ ò lè rí nǹkan gidi mú bọ̀ ọbẹ̀. ọ gbọ́dọ̀ dóńdó pé tí ọba ti pè ọ wọ náà ní pè é ọ gbọ́dọ̀ dóńdó bẹẹ ọ gbọ́dọ̀ dóńdó bẹẹ tó ti yé ìyẹn ní àmọ̀ràn tá a fún ẹyin obìnrin ẹ má dúndùn pé. kò pè mí èmi náà ò ní pè rárá ẹ̀yin ni ẹ máa pè lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó wá máa gbọ́ gẹ́gẹ́ bí a ṣe sọ lọ gẹ́gẹ́ bí a ṣe sọ síwájú tẹ́ ẹ bá pé méjì o gbọ́dọ̀ pé ọkọ rẹ látẹ̀yìn ṣáàì o ò tún gbọ́dọ̀ pé láti ẹ̀yìn ṣáàì torí wọ́kọ́ lò ní ọjọ́ yẹn ó sì mọ̀ bẹ́ẹ̀. bí ó bá jẹ́ ìpè pàjáwìrì ó gbọ́dọ̀ pé wallahu ta'ala a'lam afẹ́ bọ́ sí abala kẹta ní alẹ́ yìí insha